أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أدقني يدولون أتركي أتقفون النبي محمد ومحمد نجكتني لبرلون بقى a máa bára wa sọ̀rọ̀ nípa orígun tó kẹ́yìn nínú orígun ìgbàgbọ́ ìyẹn al-iman bilkọdọ́hì wàlkádárì ká nígbàgbọ́ sídájọ́ ọlọ́run àtàwọn kádàrá èyí tọ́lọ́wọ́n bá tí ó ti kọ́lẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa à ń láti nígbàgbọ́ sílé yìí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí wa nílé ayé yìí ọjọ́ rẹ ni àbòjì aburú a ń láti gbà pé àkọọ́lẹ̀ lélẹ́yìí jẹ́ látọ̀dọ̀ ọlọ́run nítẹ̀dá ń wá lóore tọ́lọ̀ ní kọ́wé èèyàn ò tó ó ti wà ní àkọọ́lẹ̀ ní ìpérò rẹ̀ báwọn yóò jẹ́ téèyàn àwọn tó jẹ́ aburú léyìí tó ṣe pé ọwọ́ èèyàn ò tó àbí ìtọ́lọ́wọ́n bá tó gbé fún un ní irú eléyìí náà ó ti ń bẹ nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ẹni báyìí o aburú bẹ́ẹ̀ kò ní jẹ́ tiẹ̀ ni. tábà iman bil à ń láti kọ́kọ́ sọ nípa àwọn àáyà ẹ̀rí látinú Qur'an látinú hadith èyí tó ń ṣe àfimúlẹ̀ pé à ń láti nígbàgbọ́ nínú kádàrá lẹ́yìn tá a bá mọ eléyìí tán yóò kú marotibul imani bil qadar àwọn ìpele tí ìnígbàgbọ́ nínú kádàrá àwọn ìpele ìpele èyí pín sí à ń láti mọ eléyìí náà lẹ́yìn tá a bá mọ eléyìí tán èyí wá ṣẹ́kù ní wípé ǹjẹ́ a lè fi kádàrá àkọọ́lẹ̀ yìí sá a lè fi ṣe ìkẹ́wọ́ yẹn lórí ẹ̀ṣẹ̀ kan àbómi ìta bá dápẹ́ à kádàrá ni ńlọ́jẹ́ ń jalè kádàrá ni ńlọ́jẹ́ ń mutí ńlọ́jẹ́ ń kówó lọ́jẹ́ kí n kó jẹ. àtàwọn ọ̀rọ̀ míì náà lẹ́yìn tó ṣe pé ó ṣe kókó ó ṣe kókó òní àmọ̀ ṣe àgbéyẹ̀wò rẹ̀ èkíní gẹ́gẹ́ bíi mùsùlùmí tọ́mọ tí ń ṣe ká tó lè jẹ́ onígbàgbọ́ òdodo èèyàn láti nígbàgbọ́ nínú kádàrá láti pàṣẹ bẹ́ẹ̀ òní ìmánì èèyàn òní yóò fi lókun nínú ṣé àgbàgbé arkanul iman àwọn orígun ìgbàgbọ́ mẹ́fà ni ọ̀gbọ́ bá gbọ́ àwọn màláìkà ọ̀gbàgbọ́ àwọn tírà ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run tá a sọ àwọn tírà náà kalẹ̀ fún un èyí ó sì nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà èyí tó wá kẹ́yìn al-imanu bil-qadar nínú suratu al-qadar ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ fún anu suratu al-qamari wípé inna kulla shay'in khalaqnahu bi-qadar ọlọ́ni gbogbo nǹkan pátápátá ńlò ń ti dá tó ń ta yàmá tó ń ti kádàrá rẹ̀ yẹnìpa ńlá nígbàgbọ́ pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ sí apáta. Si ó ti ń bẹ nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé tọ́ lágbájá báyìí aburú báyìí yóò ṣẹlẹ̀ sí i làkàṣègbè báyìí oore báyìí yóò jẹ tiẹ̀ kì í ṣe pé ni kókó ẹ̀ báyìí ńlọ́mọ̀ lọ ṣùgbọ́n ó ń bẹ nínú àkọọ́lẹ̀ ní pé tọ́ lámarin báyìí o àṣeyè ó ní tiẹ̀ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ogun tá ń bá ń ṣe pátápátá kọ́lọ̀ nǹkan bá ní fi ìbùkún àti àṣeyọrí kọ́lọ̀ nǹkan mọ̀ bá ní fi sínú iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. wàyí ó wá kọ̀rọ̀ nípa marotibul imani bil qadar àwọn ìpele ìpele tí ìnígbàgbọ́ nínú kádàrá ètò pín sí. ìkíní aláti nígbàgbọ́ bí Allah subhanahu wa ta'ala kataba kulla shay'in fil lawhil mahfuz gbogbo ohun tí ó ṣẹlẹ̀ nílé ayé ìpátá látòrí ẹ̀dá àkọ́kọ́ káwọn gan tiẹ̀ tó dáyé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tí ìdásìkò tá a wà yìí tí ìdìgbà tí ayé tí ó parẹ́ pátápátá gbogbo ẹ̀ pátápátá tó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run gbogbo ẹ̀ lọ́lọ́run ti kọ tó ti ń bẹ nínú lawhil mahfud ìpele àkọ́kọ́ òǹlẹ́lẹ́yìn ìpele lẹ́ẹ̀kejì ni pé al-imanu bi mashi'ati Allahi ta'ala a ń láti nígbàgbọ́ pé gbogbo nǹkan pátápátá èyí tẹ̀dá ń ṣe tí ń rí ṣe ó wù ọlọ́run ọba láti rí ṣe ni o yẹn ni pé ntọ́ ọba lé tọwọ́ rẹ tó ọlọ́run fẹ́ kọ́wọ́ rí ó tó ni bọ́lọ́run ọba yọ̀ǹda ò lè rí ṣe o. ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta al-iman àtún láti nígbàgbọ́ nípa pé ọlọ́run ló dá gbogbo ẹ̀dá pátápátá yálà ẹ̀dá ni àti ṣé wá ní gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ló dá. bákan náà à ń láti nígbàgbọ́ bí ilmi Allahi ta'ala nípa pé ìmọ̀ ọlọ́run ọba ó kárí gbogbo nǹkan kò sí nǹkan kan tó pamọ́ tí ò sí nínú mọ̀ ọlọ́run kí nǹkan ó tó ṣẹlẹ̀ ọlọ́run ti mọ̀ déédé àkókò tí ó ṣẹlẹ̀ iye èèyàn tí ó forí kó ìṣẹ̀lẹ̀ náà ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ẹni tí ò bá sínú àkọọ́lẹ̀ wípé yóò forí kó pẹ̀lú ògo ọlọ́run kò mà ní forí kó nǹkan kan bẹ́ẹ̀. kílẹ̀ rí lórí àwọn tá a kà á lẹ̀ yìí nínú aya al allah subhanahu wa ta'ala ọlọ́run fi ń tó wa létí níbẹ̀ wípé alam ta'alam ta anna Allah ya'lamu ma fi samaa'i wal ard inna dhalika fi kitabin inna dhalika 'ala Allah yasir ọlọ́run ní ẹ̀yin ẹ̀dá ẹ̀ ṣe àkíyèsí ni ṣé ẹ̀ mà ní pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó nímọ̀ nípa gbogbo ohun tí ń bẹ ní sánmà àti ohun tí ń bẹ nínú ilẹ̀ ìmọ̀ yìí gbogbo ẹ̀ pátá ńlọ́run ọba ló ti nímọ̀ nípa rẹ̀. inna dhalika àní gbogbo àwọn ń tá a wí ìpátá ọ̀nbẹ nù tíra kan èyí tọ́lọ̀ ọba sùmánù wọ̀tánlá tí ìmọ̀ ń kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí èyí tá a máa ń pè ní alọ́hìl mahfud inna dhalika ala Allahi ká nímọ̀ nípa gbogbo ẹ̀dá pátápátá gbogbo nǹkan wọ̀nyí ń tó rọrùn pọ̀ ní fọlọ́n ọba subhanahu wa ta'ala yẹn pé àyà ọ̀ ń tọ́ka sí ìmọ̀ ọlọ́run tó ṣíwájú gbogbo nǹkan gbogbo ẹ̀dá pátápátá àti ntí ọmọ ṣẹlẹ̀ ṣẹ̀dá kọ̀ọ̀kan ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ti nímà nípa rẹ̀ síwájú kó tó di wípé yóò máa wá ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa. bí ìmọ̀ ọlọ́run bí ayé ìbò ti kó ìmọ̀ ọlọ́run ọba síwájú bẹ́ẹ̀ náà ń ló tún kó al-iman bí anilọ́ọ̀ kàtàlá kàtàbá màkọ̀ọ́dírọ́ kulli shay'in ó kó sínú bánakan náà pé gbogbo àkọọ́lẹ̀ gbogbo nǹkan pátápátá ní ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ńlọ ti kọ́lẹ̀ gbogbo ẹ̀ ní àyà yìí ńlọ kó sí inú. nínú àyà mi ọlọ́ni wa ma tasha'un illa yasha Allahu rabbul alamin ẹ̀dẹ́ ò ní gbèrò nǹkan láti ṣe kò ní fẹ́ ṣe nǹkan kí nǹkan kọ́ wá já sí ṣíṣe àfi kó pé ọlọ́run ọba subhanahu wa ọlọ́run ti bá a lọ́wọ́ sí bọ́lọ́run ọba lọ́wọ́ sí bọ́lọ́run ọba ọba fẹ́ nǹkan kò lè ṣeé ṣe eléyìí jẹ́ ẹ̀rí lórí al-iman bi mashi'atillahi ta'ala ash-shamila li kulli hadithin ó ń tọ́ka sí pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ tẹ́dà bá ń fẹ́ ìfẹ́ ọlọ́run yóò ti síwájú ń tẹ́dà ń fẹ́ bí ń ń fẹ́ tó ṣe kòǹgẹ́ ń bá ń fẹ́ ìgbà náà ni ó tó ṣẹlẹ̀ ṣẹ̀dá lẹ́dọ̀ tó rí ní ti ń wá lọ́wọ́ rí ó tó tó láàyè mi inna Allah yaf'alu ma yurid dájúdájú ọlọ́run ọba ọba tí máa ń ṣe ntọ́ba wù ú ntọ́lọ́mùbá fẹ́ òní máa ń ṣe eléyìí jẹ́rìí lórí ìpele ẹlẹ́ẹ̀kẹta nínú al-iman bilqadar ìpele ẹlẹ́ẹ̀kẹrin à ń láti nígbàgbọ́ pé gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ló dá àtàwa àti iṣẹ́ wa tá a máa ṣe nínú ìsẹ̀mí yìí gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ló kílẹ̀ rí lórí eléyìí ọlọ́run ní Allahu khaliqu kulli shay'in ọlọ́run lóhùn ọlọ́run ọba ńlọba tó dá gbogbo nǹkan pátápátá èèyàn ni àǹjẹ̀nú ni àwọn màláíkà ni ẹ̀dá tá a mà èyí tá a mà èyí tá a gbọ́ kọ rẹ̀ èyí tá a ti ẹ̀ gbọ́ rí gbogbo ẹ̀ pátápátá ọlọ́run lọ́ba tí ó ṣẹ̀dá rẹ̀ láàyè míì ọlọ́run sọ ń bẹ̀ wípé wa huwal khallaqul alim ọlọ́run ọba yìí ńlọba tó ṣe pé ìmọ̀ ń dá ìdá al alim ọba tó nímọ̀ gbogbo nǹkan nímọ̀ àmọ̀tán lọ́lọ́run ọba subhanahu wa ta'ala òní ń ṣe yẹn ni pé tá a bá ń sọ nípa al-imanu bil-qadar à ń láti nígbàgbọ́ sí nǹkan mẹ́rin kan à ń nígbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run tó ṣíwájú gbogbo nǹkan pátápátá nínú hadith òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ wípé àkọ́kọ́ ntọ́lọ́run ọba tó kọ́kọ́ dá òun náà ni gègé ìyá máa kọ ó nílò ọlọ́run bá mi kí ni kí máa kọ ọlọ́run wá pa láṣẹ wípé uktub maqadira kulli shay'in gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ẹ̀dá tí ń dá abẹ́yẹ tí mò ń dá lọ́wọ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wọn láwọn àsìkò kan dásìkò míì tí wọ́n yé jáde kó nílé ayé ó yẹ rẹ gègé kọ̀wé máa kọ gègé kọ̀wé ó sì ń kọ àwọn tọ́lọ́wọ́n bá kọ ó ti gbẹ́ o ntọ́lọ́mba ti kọ mẹ́ta pé yóò ṣẹlẹ̀ sí lóore àbí láburú kò sẹ́ni kankan tó lè yí padà mọ́ ẹni pé tá a bá ń sọ nípa al-imanu bil qadar a ní láti nígbàgbọ́ nípa ìmọ̀ ọlọ́run tó ṣíwájú gbogbo nǹkan àkọọ́lẹ̀ ọlọ́run tó ṣíwájú gbogbo nǹkan a ní láti nígbàgbọ́ sí i a nígbàgbọ́ pé ntọ́lọ́mba fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́dá lóore òní ó sí i bákan náà a ọmọ ń tà ń ṣe ọmọ rúṣẹ́ tá a lè ṣe àlàyé àlọ́ man khalaq sọ́nà ọba tó dá yín kọ́ wá mọ̀ yín ni. tá ń sọ nípa kádàrá bákan náà kádàrá oríṣi méjì òní ń bẹ tẹkidirun am àkọọ́lẹ̀ kan bẹ kádàrá kan bẹ tó ṣe pé gbogbo nǹkan pátápátá ńlọkọ́nù eléyìí òní ń bẹ nínú Allahil mahfuz nínú ìwé èyí tí ó tóbi nìtọ́lọ́wọ́n bá tó ṣe pé ó ti fi sọ rẹ̀ sọ ti dáàbò rẹ̀ bó ntọ́lọ́wọ́n ọba ọba fi ibẹ̀ kọ̀sẹ́ ntó lè fi ibẹ̀ ntọ́ bá fi ibẹ̀ kọ̀sẹ́ ntó lè mú kúrò wàhálà ìní àmà ń pè é ìyẹn Allahul Mahfuz ìyẹn àkọọ́lẹ̀ ètò ìpè gbogbo nǹkan pátápátá ńlọkọ́nu nínú àkọọ́lẹ̀ yìí gbogbo nǹkan pátápátá lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ńlọ ti kọ́ bẹ́ẹ̀ látijọ́ tẹ̀dá ti ń jẹ̀dá látijọ́ tọ́lọ́wọ́n ọba tó ti dá ayé gbogbo ntí ó máa ṣẹlẹ̀ táyé òfin ní jáyé má tí èdíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmá gbogbo ẹ̀ pátápátá ńlọ́lọ́wọ́n ba ńlọ ti kọ́ ìyẹn jẹ́ kádàrá alákọ̀ọ́kọ́ ìyẹn tẹkidirun amun shamilun likuli kaini gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá pátá gbogbo ntí ń bẹ pátápátá ẹni àkọọ́lẹ̀ yìí ńlọkọ sí inú. kádàrá ẹlẹ́ẹ̀kejì òun lè tó jẹ́ mufassal nípa ntí ó máa ṣẹlẹ̀ yálà sẹ́ni kọ̀ọ̀kan ni tàbí ní ọdọọdún kọ̀ọ̀kan tàbí ntí ó máa ṣẹlẹ̀ ní ìṣẹ́jú kan sí kejì sẹ́ni nínú wa àbí sí gbogbo ẹ̀dá tí ń bẹ nílé ayé ìyẹn ó máa jẹ́ ìfọ́síwẹ́wẹ́ àlàyé nípa ìran alákọ̀ọ́kọ́ èyí tó ṣe pé gbogbo nǹkan pátápátá ńlọkọ́nu kádàrá alákọ̀ọ́kọ́ lábalẹ̀ eléyìí ó ní àtẹ̀kùdérò lẹ́wọ̀n mọ́rí ó ní kádàrá èyí ti ìṣẹ̀mí ọmọnìyàn kọ̀ọ̀kan nípa ntí ó téèyàn nígbà ó délé ayé irúṣẹ́ wo òní yóò ṣe irú àrà wo òní yóò dá sí yóò ní ni àbí òní ní ẹni rẹ ni ó yà ni àbẹ́ni ibú níbàámu sí hadith ètí ń gbà wá látọ̀dọ̀ abdullahi ibn Mas'ud kọ́lọ̀ ń kọ́ba ní yọnu sí i wọ́n nígbà tí oyún tó bá di ọmọ oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ọlọ́run wà rán mọ́lákù kan sí i yóò rán áńgẹ́lì kan áńgẹ́lì kan yóò rán sí ọmọ nǹkan mẹ́rin òní nípa ọmọ nǹkan àkọ́kọ́ bìkítà àbàtì àjàlehì wàrìzìkìhì wàhàmàlehì wàṣàkọ wàtìhì àwùsà àdàtì ọmọ tí ń bẹ oyún tí ń bẹ nínú ìyá rẹ̀ tó bá délé ayé ọjọ́ mélòó òní ló lò nílé ayé ìṣẹ́jú kan ni ó lò wákàtí kan ni ó lò ọ̀sẹ̀ kan oṣù kan ọdún kan àkọọ́lẹ̀ rẹ̀ wọn ti kọ́ kọ́mọ́ntò wá sílé ayé wàrìzìkìhì ìjẹ́ ẹ̀mú rẹ̀ báwo ni ó ṣe gbà àyè tó ṣé yóò lówó ni àbí yóò yà láìní gbogbo ẹ̀ náà ọlọ́run ti kọ́lẹ̀ fẹ́ dà wà á máa léyìí tó bá délé ayé irúṣẹ́ wo ni yóò gbèsè ń bẹ̀ iṣẹ́ ẹni rẹ ni ó ṣe ni àbí sí àwọn ẹni ibú ìpátá ni ó yà ni àbí tọ́ọ̀gì ẹgbẹ́ òkùnkùn òníyọ́wọ̀ ni àbáwọn ẹni rẹ gbogbo eléyìí pátápátá òní wọn ti kọ́lẹ̀ fọ́mọ nígbà tí bá ń bẹ nínú ọkùnrin yá rẹ̀ wáṣàkọ̀ wá ti yìí nígbà ọba délé ayé sólórí ibú ni yóò yà ní àósà àdàtì àbólóríire òní yóò yà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ọlọ́run o játùbọ̀tẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ọ̀dà o oríire ni o já gbé kúrò nílé ayé ọlọ́run wọ́n mọ̀ já ṣe orí burúkú yẹnipa àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ti wà ní àkọọ́lẹ̀ fẹ́dà àìnígbàgbọ́ pé àkọọ́lẹ̀ yìí ó ń bẹ fẹ́dà kọ̀ọ̀kan ló fi jẹ́ pé tẹ́nìkan bá kú ó ní ọ̀fọ̀jọ́ ọlọ́jọ́ lọ ni a àfìgbà tí wọ́n pa á àfìgbà tí wọ́n dẹ̀mí rẹ̀ légbodò àìnígbàgbọ́ nínú kádàrá la máa ń wò pé ẹnìkan wọ́n dẹ̀mí rẹ̀ légbodò à wọ́n ti lọ ràwọ́ rẹ̀ wọn ò jẹ́ olówó mọ́ wọn ò jẹ́ oríṣe mọ́ ìràwọ̀ rẹ̀ wọ́n ti rí pé ràwọ̀ máa ń tàn pọ̀ à wọ́n ti lọ ràwọ̀ rẹ̀ ẹnìkan yìí ló ràwọ̀ ẹnìkan ìràwọ̀ tọ́lọ́ ń bá tàn fẹ́nìkan kò sẹ́nìkan kan tó lè ka ntí ń bẹ́ẹ̀ nu kádàrá ẹnìkan kan kò sẹ́ni mọ́ kódà ọmọ tí wọ́n kọ́ nípa kádàrá bí ó ṣe wáyé kálukú ọmọ tí wọ́n kọ́ lẹ̀ nípa òun irúṣẹ́ wo ni ó gbé ilé ayé ṣe olórí ibú ní ọ̀yà ni àbò lóríire gbogbo àwọn nǹkan yìí pátápátá ni ló ti wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run eléyìí là ń pè ní àtẹ̀kọ́dérò lè rán mú rí yẹnni pé ó dá lórí ẹ̀dá kọ̀ọ̀kan wọ́n kọ tèmi lẹ̀ wọ́n kọ tiẹ̀ lẹ̀ wọ́n kọ ti gbogbo wa wọ́n kọ́ ọ kí ni tí wọ́n á kọ àmọ́ Ọlọ́run o àkọọ́lẹ̀ dáadáa Ọlọ́run jẹ́ ọgbà wájú fẹ́ni kọ̀ọ̀kan wà ìran alákọ̀ọ́kọ́ nu nínú kádàrá èyí tó jẹ́ ti alálàyé tó kún ìrìn ẹlẹ́ẹ̀kejì àtẹ̀kùdérò lè haúlé ó ní àkọọ́lẹ̀ tó ń sọ nípa ntí ó máa ṣẹlẹ̀ nínú ọdún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan gbogbo ẹ̀ pátápátá ó ti wà ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìgbà tọ́lọ́run bá ti ń sọ nípa eléyìí nínú ayé alukur'an ọlọ́run ní fíhà yufraqu kullu amrin hakim yẹn ni pé ní òru Laylatul Qadr gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pátápátá ṣẹ̀dá iye òjò tí ó rọ̀ kó lè ọdún ọlọ́run iye ọmọ tí ó wá sílé ayé àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run ọba ọkọ iye ẹ̀dá tí ó jáde láyé àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run ti kọ òrùlẹ̀ látàlú kọ́ọ̀dù ní gbogbo eléyìí ìní máa ń wáyé àwọn wo ni ọ̀dẹ́ ni gíga nínú ọdún dọdún míì òrùlẹ̀ látàlú ni wọ́n ó lè kúrò lẹ́nu iṣẹ́ èèyàn ni wọ́n gbà èèyàn mélòó ni ó wà nípò ọlá èèyàn mélòó ló ti wà nínú pọ ọlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dẹni hẹ̀ tí ó dẹni ìyẹpẹrẹ gbogbo eléyìí pátápátá lára tẹ̀kídéèrò haúlé ńlọ́wà àkọọ́lẹ̀ ojoojúmọ́ nínú rẹ̀ lọ́wà ẹgbẹ́ àwọn afọ ní tẹ̀fsíìrì bí wọ́n ṣe sọ yẹni pé gbogbo dáadáa àbábúrú tí ó ṣẹlẹ̀ kò lè ọdún kò sẹ́ni tó mọ́ àfọlọ́wọn bá subhanahu wa ta'ala bó tilẹ̀ pé lórílẹ̀ yìí lónìí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó ṣe wípé wọ́n máa ń sọ ní tí wọn ò ní mọ̀ nípa rẹ̀ pé a ah, lọ́dún yìí o nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí nàìjíríà lóore nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ láburú fọkásítà lásán ni ó ní tí ó ṣẹlẹ̀ ọ̀mọ́ ọlọ́run nìkan lọ́mọ́ ní tí ó ṣẹlẹ̀ òru Lailatul ọlọ́run ọba ti parí iṣẹ́ lórí eléyìí ó ti yanjú rẹ̀ ọkàn fọkásítì ni ọ̀mọ́ ní tí ó ṣẹlẹ̀ láàrin ọdún kan sí ọdún míì ìpín ẹlẹ́ẹ̀kẹta ó ní àtẹ̀kùdérò lè yá omi ó ní àkọọ́lẹ̀ olójoojúmọ́ kádàrá olójoojúmọ́ yẹn ni pé ní tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan eléyẹn ni ìran ẹlẹ́ẹ̀kẹrin tàbí kẹta ní ìbámu sí ìfọ̀síwẹ́wẹ́ ìyàn tí ó wáyé lónìí ọlọ́run bá ti máa o ìyàn tí ó tún jáde láyé lónìí ìṣẹ̀lẹ̀ bú mélòó ni ó ṣẹlẹ̀ ọlọ́run ti mà ìṣẹ̀lẹ̀ gbogbo ẹ̀ pátápátá ó ti ń bẹ nínú mọ̀ ọlọ́run nínú suratu rahman ọlọ́run ní kulla yawmin huwa fi shan lójoojúmọ́ kọ̀ọ̀kan ọlọ́run bá ń bẹ lórí ìṣesí kọ̀ọ̀kan kí ni ìṣesí náà sójú ọ̀rọ̀ lónìí àbí òní rọ̀ lára àwọn àṣesí nù yẹn mélòó ni ó ga lónìí yẹn mélòó ni ó lọlẹ̀ ọ̀n mélòó ni ó wáyé ọ̀n mélòó ni ó kú gbogbo àwọn nǹkan wọ̀nyí òun là ń pè ní tẹ̀kídérùn yawmiyyun ìyẹn àkọọ́lẹ̀ ní tí ó ṣẹlẹ̀ lójúmọ́ kọ̀ọ̀kan ọlọ́run o dáadáa ni o tún jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o lójúmọ́ tòní èyí tí ọmọ yìí eléyìí jẹ́ àwọn ìpele èyí tó ṣe pé kádàrá tó ní àti iye ìpín èyí tí àkọọ́lẹ̀ àyànmọ́ kádàrá àwọn ọ̀nà tí ó pín sí òǹlẹ́lẹ́yìn ìhàwó làwọn ẹ̀dá wa kọ sí àwọn kádàrá wọ̀nyí ètà àkàálẹ̀ àwọn ìjọ méjì ó ní àforígbá láti pàṣẹ kádàrá àwọn ìjọ kìíní àwọn yẹn là ń pè ní alikọdàríyà àwọn ìjọ kejì àwọn yẹn ní jàbúríyà àwọn akọdàríyà àwọn náà tún pé sóríṣi méjì àwọn kan wọn ńlá lè pè ní alikọdàríyà tó aligolat àwọn yẹn yunkiru na ilman Allahi bil ashiya qabla kòníyà àwọn eléyìí wọn lọ́wọ́ bó onímọ̀ nípa nǹkan kan tí ń ṣẹlẹ̀ nígbà ọba ṣẹlẹ̀ tán bí ṣe máa ń bẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́jà fún wọn níbẹ̀ gẹ́lẹ́ onímọ̀ ń ṣẹlẹ̀ sí ọlọ́run ọba. bákan náà yunkiruna kitabata Allahi fi lawhil mahfuz àwọn ò nígbàgbọ́ pé ọlọ́run kọ nǹkan kan sínú lawhil mahfuz àwọn ò nígbàgbọ́ sí kódà yakulun inna Allaha amara wa wa huwa la ya'lamu man yuti'uhu wa man ya'sihi wọ́n ní lóòótọ́ ọlọ́run pàṣẹ ọlọ́run sọ pé nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ jìnnà sí ẹ má ṣe é iye èèyàn mélòó ni ó tẹ̀ láṣẹ ọlọ́run wọn lọ́run ò ní mọ̀ nípa rẹ̀ èèyàn mélòó ni ò ní tẹ̀ láṣẹ ọlọ́run wọn ní gbogbo àwọn ìmọ̀ àwọn nǹkan wọ̀nyí wọn lọ́run bò ní mọ̀ nípa rẹ̀ aláwọn ni a sọ pé lákọ́dárọ̀ wọlé amòrò ònà onífọ̀n ni pé mustanaf nǹkan ń ṣẹlẹ̀ ọ̀ ń bọ́ lọ́wọ́ ba lójijì ni bí ṣe ń bẹ́ ní kọ̀ọ̀kan wa náà lójijì ta'ala Allahu amma yaquluna 'uluwan kabira ọlọ́wọ́n ba ọ̀gá ó tóbi ọ̀ma tayọ ọ̀rọ̀kọ̀rọ̀ ìtàwọn gòláàtò kọ̀dàríyà tí wọ́n ń sọ jáde lẹ́nu yìí yẹn ni pé wọ́n takò pé ọlọ́run nímọ̀ nípa kádàrá àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n tó ṣe pé kọ̀dàríyà làwọn náà àwọn náà nígbàgbọ́ wípé kádàrá ọ̀nbẹ ṣùgbọ́n tí a kàn fúyẹ́ díẹ̀ sí tàwọn tí wọ́n ṣíwájú ni àwọn tí wọ́n yòkèrún bi ilmillahi subhanahu wa ta'ala wọ́n nígbà pọ́nà ọba ó nímọ̀ nípa nǹkan làákìnnà àtẹ̀ǹfì dòkóòlà fún àlèlè ìbáàd tá a takọ́dọ̀rọ̀ àti láì wà kọ̀lìkì ṣùgbọ́n àwọn ò nígbàgbọ́ nípa pé iṣẹ́ ẹ̀dá ọ̀nbẹ nínú ntọ́lọ́wọ́n ọba dá wọn ò gbà pọ́nà ọba ló dá ìtẹ̀dá ń ṣe níṣẹ́ ìyẹn jẹ́ àwọn kọ̀dàríyà àwọn tí wọ́n tako kádàrá tí wọ́n gbà pé kádàrá ń bẹ. àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe àforígbá lábala kádàrá ńlá wọn jàbọ̀ríyà àwọn eléyìí àwọn ṣe àṣejù nípa ìṣe àfimúlẹ̀ tí ń jẹ́ kádàrá wọ́n ní gbogbo nǹkan pátápátá ọlọ́run ló o ẹni tó jalè ọlọ́run ló ní ó ẹni tó mutí ọlọ́run ló ní ó mutí ẹni tó kówó òlu jẹ wọn lọ́lọ́ náà ló ní ó kó jẹ kódà wọn ní tá a lè fi ọmọ èèyàn wé níwájú kádàrá níwájú àkọọ́lẹ̀ ọlọ́run bí ewé èyí tátẹ́gùn ti ń gbé káàkiri ni tí ò lágbára kankan lórí àti control ara rẹ̀ wọ́n ń bẹ́ẹ̀ dàbò ṣe rí níbi kádàrá nù atẹnìkẹ́ni atẹnìkejì ìsọkúsọ pátápátá òní wọ́n sọ torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ìmọ̀ rẹ̀ ó ṣíwájú gbogbo nǹkan àkọọ́lẹ̀ ó síwájú gbogbo nǹkan gẹ́gẹ́ bí ayé àlùkùránì ẹ̀dá ò ní fẹ́ ṣe nǹkan kí nǹkan wọn wá ṣe é ṣe àfọkọ́jẹ́ pọ́lọ́ wọn subhanahu wa ta'ala ó ti lọ́wọ́ sí i wọ́n fẹ́ kí nǹkan wọn ó ṣe é ṣe. yàtọ̀ sẹ́lẹ̀yìn òní wípé ọlọ́run ọba ó fún ẹ̀dá ẹnì kọ̀ọ̀kan ọlọ́run fún wa ní làákàyè bákan náà ó tún fún wa ní agbára ó tún wá rán àwọn òjíṣẹ́ ọ̀ràn wọn sí wa tó ń ta wọn tíra tí wọ́n tún mú dání tí wọ́n fi ń ṣàlàyé nípa ntọ́lọ́run ọba ń fẹ́ ànitọ́lọ́mọba ntí ọ̀fẹ́ yẹn ni pé ọ̀rọ̀ àwọn kọ̀dàríyà àbí ọ̀rọ̀ àwọn jàbíríyà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ni ẹni tí rèrò burúkú ìbáyìí ti máa ń bẹ nínú ọkàn rẹ̀ ẹ dákun kó yà tètè túbá kó sẹ́rí padà lọ sí ọ̀dọ̀ ọlọ́mọba tààlà ẹ ń bá nípa kádàrá kò lẹ́tọ̀ fúnra ẹni bẹ́ẹ̀ láti máa wá fi kádàrá ṣe ìkẹ́wọ́ lórí àwọn ẹ̀ṣẹ̀ kan àbómi ìtọ́dá bí haúsí àmutí àkádàrá ni o haúsí àkówó olùjẹ àkádàrá mi mà ní ntọ́lọ́ nkọ́fẹ́ mi pé mi ò jẹ pé ní tẹ́mi ó ṣe onímọ̀ nsẹ́lẹ̀ hàn irú ẹni máa bá abilé rẹ̀ wípé sí ò sínú kádàrá rẹ̀ pé kọ́ jáná mọ́kọ̀ lẹ́nu bóyá ó kú bó tiẹ̀ ní ikú o sọ pé kádàrá kádàrá kádàrá nígbà tí wọ́n kéde pé tọ̀ ẹ̀ vacancy ti wá o ẹ̀ ń bá fẹ́ wọṣẹ́ o ayé ti wá o láti wá béèrè fúnṣẹ́ o ò sì jókòó lé sọ pé tọ̀ tí máa ń bẹ́ẹ̀ nu kádàrá mi pé wọ́n gbà mí síṣẹ́ à wọ́n wàá fún mi níwèé lẹ́nì ó ṣe wí báwọn ṣùgbọ́n níbi ẹ̀sẹ̀ ọwọ́ àǹfi kádàrà òfin ń ṣe ìkẹ́wọ́ èkíní ntọ́lọ́ ń kọ́lẹ̀ fún ọ̀ma bóyá ni rẹ̀ lọ́n kọ́lẹ̀ fún ni ọ̀ma bóyá ni ibú ni ọ̀ma ó sì sọ wípé tọ̀ káwọn tí wọ́n bá ń bẹnu kádàrà pé máa jẹun ń jẹun káwọn agbóúnjẹ lẹ̀ kọ́ máa jẹ tọ́lọ́ bá ní ń yò ń yò tọ́lọ́ bá ní máa sóríire máa sóríire kọ́ máa sùn kalẹ̀ tọ́bọ̀lọ̀ lójoojúmọ́ ṣé wọ́n ní má kọjá àmì olùgbàlà kì í ṣe orin àdùbúlẹ̀ kọ́ èyí ó jáde lọ ni ọ̀mọ́ ntọ́lọ́ bá tọ́ kọ́lẹ̀ fún ọ ìyẹn fi kádàrá ṣe ìkẹ́wọ́ lórí kan àbómi tíyàn bá dá tó lè nígbàgbọ́ nínú kádàrá àwọn àǹfààní tí ń bọ̀ yìí yọ jẹ tiwa ìkíní ẹ̀ ń bá nígbàgbọ́ nínú kádàrá kò ní máa lépa káàkiri ń bá nínú kádàrá kò ní í ṣe kọ lóore òní jẹun ń bá nínú bọ́lọ̀ ń bá ṣe lọ́lọ́lá yóò gbà wípé ah, àdánwò lọ́lọ́run fi lè ṣe fún mi o láti pàṣẹ bẹ́ẹ̀ yóò lè máa wo àwọn ọ̀nà wo lòun ó gbé gbà lórí àti fà àwọn èèyàn yòókù lórí àti fà wọ́n gòkè àgbà ìyẹn bá nígbàgbọ́ nínú kádàrá nù bákan náà ẹ̀ ń bá nígbàgbọ́ nínú kádàrá yóò máa mọ̀dájú wípé anilẹ̀ akíbata lilmọ̀tẹ́kìn bí àtúbọ̀tán dáadáa kò ní í sífẹ́ nìkan àfàwọn tó bá ṣe wípé wọ́n bá ń bẹ̀rù ọlọ́run bákan náà ẹ̀ ń bá nígbàgbọ́ nínú kádàrá yóò nígbàgbọ́ pé gbogbo ń tó bá ṣẹlẹ̀ sóun láburú kò ní rò sóso kò ní rò sájẹ́ kò ní rò pé ah bàbá tí mo bájà lánàá yìí ni ah wọ́n ti sọ nípa bàbá òun ah wọ́n ló gbowó pọ̀ ah abájá tí gbogbo ara fi ń ro mí abájá tí mo fi ń làlàkàlà ó ti ń bẹ nínú àkọọ́lẹ̀ ni pariwo rọ ó ti ń bẹ nínú àkọọ́lẹ̀ pé ọ́ làlàkàlà ẹni tẹ́ ẹ jọjà kìí sùn ló ṣe o káti ẹ̀ pé bọ́yá ẹnìkan tiẹ̀ wàá tàka sí ọ olórí tó o sì wàá rí nítòótọ́ wàlẹ́ ò wà nínú àkọọ́lẹ̀ rẹ ni wípé ntọ́ ṣẹlẹ̀ sí ọ yọ ṣẹlẹ̀ sí ọ. làwọn lárúbá fi máa ń sọ ní ọ̀rọ̀ wọn wípé láwùsọ̀ bára lẹ́kọ́ ti lù làmẹ́ta lùmọ̀tòlù fi yẹ́wọ́ mi bẹ́ẹ̀ ntọ́ lọ digun jalè tọ́ lọ pààyàn tó bá ṣe sùúrù ni ẹ̀ ntọ́ pààrùn àsìkò tọ́ pààrùn àsìkò ń gángan lásìkò tó ṣe wípé yóò pèlè lò láyé yẹn ni pé ẹ ń bá nígbàgbọ́ nínú kádàrá gbogbo ń tó bá sì lè ṣe pátá láburú yóò ṣe àfitì rẹ̀ pé tó ó ti wà nínú kádàrá pé yóò ṣẹlẹ̀ sóun ni o kol lan yusibana illa ma kataballahu lana huwa maulana ọlọ́run pa wá láṣẹ ó ní ẹ máa wí pé gbogbo ń tó ṣẹlẹ̀ sí a pátápátá ó ti wà nínú àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí a ni o ń ṣẹlẹ̀ sí a ó ti wà nínú àkọọ́lẹ̀ ni o ń ṣẹlẹ̀ sí aláburú àbí ní dáadáa ọlọ́run ti ní màá ń parí síwájú kó tó ṣẹlẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam nínú hadith anabi ń ṣe wáàsí fúkan náà wọn sàbẹ oní wa'lam annama asabaka lam yakun liyukhti'aka wa ma akhta'aka lam yakun liyusibaka gbogbo ń tọ́ ọ bá lé tọwọ́ rẹ bá tó ó ti wà ní àkọọ́lẹ̀ pé yóò tó lọ́wọ́ ni o àwọn ń tọ́ bá lé tọwọ́ rẹ ò tó ó ti wà ní àkọọ́lẹ̀ pé kò ní í jẹ́ tiẹ̀ ẹ̀ ń bá ti nígbàgbọ́ nínú kádàrá rest of mind ìsinmi nínú ọkàn ìbalẹ̀ ọkàn ìbalẹ̀ ẹ̀mí yóò máa jẹ́ tonítọ̀hún kò ní máa sáré kìtàkìtà ntọ́wọ́ mi ọ̀bá tó àfi kí n fi kọ̀gọ̀ kí n fi fà á yọ gbà pé ntọ́ bá jó orí ọ̀hún tí ẹ̀ka ni pé kò ní jókòó kalẹ̀ òun náà yóò ṣàkìtìyàn lórí bóore bí ó ṣe jẹ́ tiẹ̀ nílùú kan bàbá kan ó níyàwó méjì ìkan ó ń ṣòwò aṣọ ìkejì ó ń ṣòwò adìẹ èyí tí ń ṣòwò adìẹ ọwọ́ agbádìẹ lọ níjọ́ kan lójú ọ̀nà gbogbo adìẹ ti ń ta pátápátá tó fẹ́ tà gbogbo adìẹ ń bá kú ah bó o ṣe owó olówó ọ̀sà mọ̀rílé inú gbó ọlọ́run wá fẹ́ kí ọlọ́run fẹ́ sànù rẹ̀ ìlú tọ́wádé ọjọ́ ìlú tó ṣe pé òkú ni làwọn máa ń ti ń tòótọ́ adìẹ tó kan márùn-ún mẹ́wàá ńlọ́ta ọ̀sà ti ńgbọ̀ wá délé ó ṣàlàyé ń tọ́sẹ̀lẹ̀ fún fọ́rọ̀gùn rẹ̀ tí ń taṣọ orogún rẹ̀ òun náà bá lọ kó gbaṣọ rẹ̀ ó lọ kó ta ó wá lọ ra díẹ̀ òun náà wà á mórí lélu ìgbà tí èdè bẹ́ẹ̀ olùgbogbo adìẹ pa ìgbà tí èdè lù tí ó ti tó rò pé wọ́n ti rókò adìẹ ta wọ́n ti kéde pé ká má jòkó adìẹ má níbẹ̀ yẹn ni pé à ń láti nígbàgbọ́ ni yóò ṣẹlẹ̀ sí ọ lóore oore rẹ ni ni yóò ṣẹlẹ̀ sí ọ náà ni yóò jẹ má lé ọmọ nìkejì rẹ má lé parí mọ́ ẹ́ ọlọ́run sànù wa yóò sànù màlúù jẹ́ náà kò ní sọ ọlọ́mọ náà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk